Anakin kábọ̀ sórí ìkànnì wa ìkànnì àṣà Yorùbá TV ibi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ abala ojúlù la wà báyìí ohun tí a máa ń ṣe ní abala ojúlù ni pé ohun tí ó ń lọ láyìíká wa ohun tó ń lọ láwùjọ wa ohun tó ń lọ lágbègbè wa èyí tó ń lọ nínú ìlú ni àbí lórílẹ̀‐èdè lápapọ̀ a máa ṣe àgbéyẹ̀wò nípa rẹ̀ ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ohun la pè ní ọrọ̀ ajé ọrọ̀ ajé yìí báwo la ṣe ń ṣòwò ta fi ń jèrè àti ta fi ń làmìlaka èyí la fẹ́ gbéyẹ̀wò lónìí lórí abala ojúlù ẹ wá bá wa ká lọ sí ìlú Ìbàdàn ní Gbági lọ́dọ̀ Ace Fabrics láti lọ ṣàlàyé àwọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ okòwò tiwọn tó fi làmìlaka ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ máa bá wa ká lọ à ń bọ̀. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. àbá ìmọ̀ bóyá nù ó lẹ̀ ló ń gbé ojú ọmọ lórílẹ̀ àti rògbò. séèyàn tó bá lóun ọmọ ṣùgbọ́n bàbá rẹ̀ ni tó sọ pé òun ọmọ ṣùgbọ́n ẹyẹ bí. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. orúkọ mi ni Habib Adébáyọ̀ tó jẹ́ aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Ace Fabrics International tó kalẹ̀ sí ìlú Ìbàdàn tí wọ́n dẹ̀ mọ̀ wá káàkiri àgbáyé. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ah ìbéèrè ńlá lẹ béèrè iṣẹ́ aṣọ iṣẹ́ tí mo bá lé ni iṣẹ́ tí ẹ pé dádì mi mọ́mì mi ẹ̀gbọ́n mi iṣẹ́ tẹ́ pé ẹbí wa ń ṣe ni dádì mi tó dẹ̀ jẹ́ aláàjì ẹ̀ Adébáyọ̀ wọ́n ti ń ṣiṣẹ́ láti over fifty years ago jẹ́ pé ní gbogbo south west yìí ìgbà yẹn kò sẹ́ni tí ó mọ̀ wọ́n pé best guinea brocade abẹ́ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ get nínú aṣọ ọ̀dọ̀ wọn lẹ ti máa rí. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa tẹ́mi ti bẹ̀rẹ̀ brand ti tèmi tá a mọ̀ as Ace Fabrics International ọdún karùn-ún rẹ̀ tí a bẹ̀rẹ̀ adẹ̀dúpẹ́ ibi tọ́lọ́run ti bá wa dé báyìí. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ọ̀dọ́ ni mí nínú iṣẹ́ yìí púpọ̀ náà tó dẹ̀ ń ṣiṣẹ́ yìí àwọn ìyá wa ló ń ṣiṣẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì ọkùnrin tún ni mí tábà wò púpọ̀ jù obìnrin ló wà nídìí iṣẹ́ tó ń ṣiṣẹ́ jù ṣùgbọ́n mo dúpẹ́ pé mo láwọn èèyàn púpọ̀ láti fẹ̀yìntì bí ẹ̀gbọ́n mi tó jẹ́ pex fabrics bí ìyá mi bí bàbá mi tí wọ́n ṣiṣẹ́ jẹ́ pé wọ́n jẹ́ kí ó rọrùn fún wa díẹ̀ ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ aṣọ owó kékeré ò ṣeé ṣe téèyàn ò bá ní owó gidi fi ṣiṣẹ́ yìí àti mókè ó máa ń le ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a rí ìrànlọ́wọ́ gbà lọ́tún lọ́sì láti lè fi ṣe nǹkan tí a fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta náà dẹ̀ rí àwọn tó ń bá wa ra ọjà ìgbà míì tẹ́ bá lọ́jà tí ṣọ́ọ̀pù kún tó pé odidi owó ni ẹlòmíì lè jẹ́ kó ní pé ẹ̀ ẹ̀ tiẹ̀ láṣọ tuntun ti tiẹ̀ ní kinní kan kọ́lọ̀ báyìí la fẹ́ kinní kan báyìí la fẹ́ bọ̀ á dúpẹ́ pé gbogbo ìpèníjà yẹn pátápátá ni Ọlọ́run bá wa yanjú pẹ̀lú sùúrù àti ayọ̀. sílẹ̀ bójú ní ilẹ̀ òjà lè rí àfàìmọ̀ bóyá nù ló ń gbé bójá máa yé lórí àti rògbò. àwọn nǹkan òwúrí pọ̀ lóríṣiríṣi ṣé àwọn èèyàn tí mò ń pàdé lójoojúmọ́ ni àbí àwọn òyìnbó tá à ń pàdé àbí àwọn tó ń ṣe ìyàwó tẹ́ pé inú wọn ń dùn pé Ace Fabrics lè fún wọn ní nǹkan tó unique ó lè fún wọn ní nǹkan tẹ́ pé ó jọjú tẹ́ pé nǹkan tí wọ́n wá jẹ́ pé wọ́n lè rí káàkiri àbí àwọn tó ń fẹ́ aṣọ ẹbí jẹ́ pé tán bá ti rí wa inú wọn máa ń dùn pé ọ̀dọ́mọdé kan ti wà jẹ́ pé ó ń ṣe takuntakun nínú iṣẹ́ ẹ̀ tàbí àwọn tó yẹ pé wọ́n fẹ́ ká bá wọn custom ká bá wọn ṣe aṣọ fúnra wọn kan jẹ́ pé aṣọ tí ò ní síta rárá jẹ́ pé a máa ṣe fún tọ́lẹ̀ wọn máa dúpẹ́ pé à yí pé ẹni báyìí ó lóòótọ́ pẹ̀lú wa so nǹkan òwúrí pọ̀ tí mo ti rí ibi iṣẹ́ yìí nínú ọjà tàdẹ nínú ọjà tàdẹ wà lénìí a lọ́wọ́ ọlọ́run ọmọdé ni wá o a ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ṣùgbọ́n ọlọ́run ti ṣe oore ẹ̀ púpọ̀ gan fún wa. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. tá bá ní pé ká kọ́ ìyànṣẹ́ àti kọ́ àwọn ìyànṣẹ́ náà mo ti kọ́ àwọn ìyànṣẹ́ lórí ẹ̀rọ ayélujára tá pè ní Instagram Facebook mo ti train àwọn èèyàn bí wọ́n ṣe máa ṣe mo dẹ̀ ti kọ́ àwọn èèyàn iṣẹ́ náà àti láwọn tẹ́ pé òbí wọn mú wọn wá pé mo fẹ́ kí iṣẹ́ ìgbàlódé iṣẹ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ aṣọ lóde òní mo fẹ́ kọ́ ọmọ mi mọ̀ àti láwọn òbí tó mọ́ ọmọ wọn wá bẹ̀ tẹ́pẹ́ àdẹ́kọ́ wọn tẹ́pẹ́ àwọn ọmọ yẹn náà dẹ̀ ni wọ́n dẹ̀ tún lọ skul pẹ̀lú ẹ̀ but lẹ́ni báyìí wọ́n ti mọṣẹ́ dáadáa. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa tá a bá sọ̀rọ̀ aṣọ tá a bá ń tà àwa kò sí lẹ́yìn àǹkárá gbogbo aṣọ pátápátá là ń tà nǹkan tó bá ti jọmọ́ lace tó jẹ́ àwọn aṣọ tó tó àwọn aṣọ jẹ́ pé tí ó common tó dá aṣọ ẹbí tó bá jẹ́ àwọn material ọkùnrin náà jẹ́ senator tó jẹ́ àtìkù swiss boy ní sequence ní dry lace ní mi ì tí ì mọ irú aṣọ náà tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń lò ní nàìjíríà lẹ́nu àti lágbàáyé pé òun láyé ń gbà fún tẹ́ máa dọ́dọ̀ wá tẹ̀ ní rí gbogbo nǹkan tó latest pátápátá là ń tà. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ẹ ṣe ìṣẹ̀rí àwọn ọ̀dọ́ wa ń sìn púpọ̀ nu wọn àbí púpọ̀ nu wa owó kíákíá là ń wá àfẹ́ ní sùúrù ìmọ̀ràn tó máa fáwọn ọ̀dọ́ ni pé kò sí nǹkan téèyàn ń ṣe nílé ayé kéèyàn tẹpa mọ́ tí n bá jókòó tí mo wò pé bí mo ṣe ń taṣọ nínú ọjà ń sìn ní pé kí n má mú bí Instagram mọ́ kí n má mú Facebook mo tún rò pé kí mo tún lè fi kún un tó tún máa jẹ́ kí kíní kí iṣẹ́ ẹ̀ kó tún yàtọ̀ sí báwọn òbí mi ṣe ń ṣe tó ti yẹn sọ̀kan tí màá sọ fún àwọn ọ̀dọ́ ni pé anything tí wọ́n bá dáwọ́lé tó fẹ́ ṣe lé nílé ayé wọn lénìí kí wọ́n rí pé wọ́n ṣe dáadáa tọkàntọkàn tó dẹ̀ fìfẹ́ ṣe. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. bẹ́ẹ̀ni ìkọ̀kọ̀ wà táwọn olóyìnbó máa ń pè ní policies government policies tó bá jẹ́ business ìkọ̀kọ̀ dẹ̀ wà tí wọ́n àtọ́tún pè ní ease of doing business ṣóyẹ yín tí nǹkan kọ́kọ́kọ́ wà ní pẹ̀lú wa nàìjíríà ìjọba tá a máa ń pààrọ̀ gbogbo ìgbà yìí tẹ́lẹ̀ bá wà ń bẹ̀ á gbé pọ́lísì tiẹ̀ wá tí mi bá ti wọlé òun náà gbé pọ́lísì tiẹ̀ wá kí ni máa affect business in fact ọmọ ajẹ́ká àwọn òyìnbó sá mo ti bá débi pé mo ti ń bá àwọn òyìnbó ọkọ̀ sọ̀rọ̀ pé ṣáà lè gbé factory wá sí nàìjíríà ká máa ṣe aṣọ ni tó bá di weekend kan mi ì mọ iye aṣọ tó fi ń ṣe patí ní nàìjíríà lénìí kò wá sí ọ̀pá ọ̀pá léèsì kan tó ń ṣe ní nàìjíríà gbogbo à ń import ẹ̀ ni so báwo ni ìjọba náà ṣe lè rò tá a fi máa máa ṣe aṣọ ẹ̀ ní nàìjíríà ṣùgbọ́n àwọn òyìnbó yìí ń sá wọ́n ní kò sí security wọ́n ní kò sí iná wọ́n ní kò sómi wọ́n ní gbogbo complain wọ́n ní ìjọba gan-an kò support industry so èmi á bẹ ìjọba kí wọ́n wò sí ọ̀rọ̀ aṣọ nítorí pé ibi tí ìjọba nàìjíríà ti lè rí owó gidigidi ni ní áfíríkà lè ní kò sẹ́ni tó ń wọ aṣọ tó nàìjíríà nípa agbọ́ fashion agbóge adẹ̀ láìkí ká máa ṣe afẹ́fẹ́ yẹyẹ so kíjọba wo try láti wo inú contract láti wọnú inú iṣẹ́ yẹn pé báwo làwọn ṣe lè pa owó wọlé fúnra wọn káyé kó gbogbo owó tá à ń pa ń bì káyé kó fáwọn òyìnbó káàkiri àgbáyé. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ẹ ṣe ìbéèrè gidi lẹ béèrè ìyá mi máa ń sọ àwọn kan wọn ní pípa táwọn ẹgbẹ́ wọn tó ń fowó ra gold tó ń fowó lọ patí káàkiri pé rò pé báwo làwọn ṣe máa ran àwọn ọmọ àwọn lọ́wọ́ ṣọtẹ èmi á rọ àwọn òbí bí nàìjíríà ṣe ń lọ lẹ́nu èèyàn kàwé èèyàn kàwé bí mo ṣe wà yìí i'm a graduate of petroleum and petrochemical science bọ̀ lẹ́nu aṣọ mò ń tà ṣọtẹ yẹn so àwọn òbí kí wọ́n wo òsú pé báwo lè ẹ ṣe lè ran ọmọ yín lọ́wọ́ ọmọ tẹ bá rí pé wọ́n máa ń sọ pé ọmọ tó bá ṣípá ni òbí máa ń ni òbí máa ń ràn lọ́wọ́ pé káwọn òbí náà rò wọ́n á rọ ọmọ tó pé serious díẹ̀ pé lè má focus káwọn náà rò pé kí mo lè fi ran ọmọ rẹ̀ lọ́wọ́ nítorí pé kò sí ìjọba tó máa ràn wá lọ́wọ́ kò síṣẹ́ nílùú yìí kò sí kankan tó tóbi náà bá ran ọmọ lọ́wọ́ débi tó máa lè ràn dé ọmọ náà ṣe yòókù fún rẹ̀ so ìmì àárọ̀ àwọn òbí kí wọ́n yé fowó ra aṣọ ra bàtà ra góòlù káàkiri kí wọ́n wo ọjọ́ ọ̀la àwọn ọmọ ìmọ̀ràn tí mo ní fáwọn òbí nìyẹn. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. tó bá jẹ́ nílùú ìbàdàn kò sí ẹni tí ò mọ iléeṣẹ́ wa kò sẹ́ni tí ò mọ ibi tí iléeṣẹ́ wa gbogbo ìbàdàn yìí nígbà tá bá dé gbogbo express gbogbo àdúgbò ẹ máa ma rí signboard wa káàkiri ni ace fabrics ace fabrics lọ́tún orí rédíò ace fabrics orí tẹlifíṣàn ace fabrics ni ṣùgbọ́n ìlú mélòó ni a ti nírú ọjà bíi tiwa yìí ìlú mélòó wọn ti ní aṣọ lẹ́yìn èkó ta ní ìdúmọ̀tà nìkan òun náà ló kọ gbági tuntun nìbàdàn lẹ́yìn ẹ̀mí tí ìmọ̀lú náà àti kánò bóyá lọ́jà kan kánò tó tàkàrà nǹkan táwọn tèmi wá ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ ni pé mo wá bọ́ sórí Instagram mo wá gbogbo aṣọ tó fún àpàtàpàtà ní la máa ń kó síbẹ̀ so kò sẹ́nibọ́dì lágbàáyé àti Italy ni o àti China ni o àti Turkey ni o France London America kò sojúbọ kan káwọn èèyàn má kóra káwọn fẹ́ ra aṣọ a dẹ̀ máa bá wọn wọ́n dẹ̀ máa sanwó sàkáǹtì wa a dẹ̀ máa send aṣọ yẹn sí wọn inú wọn dẹ̀ máa ń dùn so a jẹ́ kí aṣọ rírà rọ àwọn èèyàn lọ́rùn nílùú Ìgàn inú àwọn èèyàn dẹ̀ ń dùn sí wa. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. àwọn èèyàn bá fẹ́ pè mí tí wọ́n bá pè mí àbá fẹ́ pe iléeṣẹ́ wa wọ́n lè pèsè nọ́mbà zero eight one two five two seven seven eight one zero. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa orúkọ mi ni Habib Adébáyọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ace Fabrics International ẹ máa wo àṣà Yorùbá TV o ètò tó gbé àṣà Yorùbá lárugẹ ni ẹ máa wò déédéé. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ẹ̀yin èèyàn mi àní mo kí yín káàbọ̀ padà sórí ètò abala ojú ìlú mo nígbàgbọ́ wípé ẹ ti kẹ́kọ̀ọ́ kan àbí méjì lórí ohun tí Ace Fabrics bá wa sọ ẹ̀yin náà wá ní ọjà kan àbí ọrọ̀ ajé kan tẹ̀ ń ṣe tẹ̀fẹ́yẹ kí ó tàn kálé kákó kí gbogbo ọmọ ènìyàn bá lè rí ẹ lè pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú fọ́nrán yín yìí àwọn àfi tiwa àwọn àfi gbé tiyín lárugẹ ẹ̀yin èèyàn wa ibi ni a máa fi àdàgbé ètò rọ̀ lónìí ẹ tẹ̀lé wa lórí Instagram àṣà underscore Yorùbá TV ẹ tẹ̀lé wa ní Facebook àṣà yorùbá tv twitter àṣà yorùbá tv youtube àṣà yorùbá tv a ó máa fi tiwa a ó máa fi gbé tiyín lárugẹ orúkọ tèmi ni mujib ọmọ Omini finest Omini black Omini directional sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàrà jù tó ń bo nílé mọ̀lẹ́rù gbẹdẹmukẹ òòṣà tí ń dẹrù bójó àfínjú ọmọ yorùbá tí ń gbélé lódùmarè ẹ̀jẹ̀ blẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n èmi ní màá wá ẹ̀yin ní màá bá ire o. àṣà yorùbá tv ètò tó gbàṣà yorùbá lárugẹ